sọ́sọ́dù alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala sayyidil anbiya wal mursalin wa alihi wa sahbihi ajma'in adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrẹ̀ ga ọba aláàánú tó fi àánú rẹ̀ ṣe wá ní mùsùlùmí ìkẹ́ àti ìgẹ̀ àti àánú rẹ̀ kọlọ́ba anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí ìṣesí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí a máa ń wòye pé ọ̀kan àbí òmíràn nínú àwọn àǹfààní tó wà nínú tírà àwọn amajid àwọn ògbóǹtarìgì onímímọ̀ àfẹ́ẹ̀sìn tí a wòye pé yóò ṣe wá láǹfààní ká máa tọ́ka sí i kí àwa tí ajọ́ máa kẹ́kọ̀ọ́ bí irú mi ká lè bàa lọ máa tibẹ̀ mú ẹ̀kọ́ ọ̀kan irú ẹ̀ náà bẹ́ẹ̀ tí a wòye pé yóò ṣe àǹfààní fún ẹni tí ń sọ̀rọ̀ àtàwa tá à ń gbọ́ látún wòye pé ká mú wa lónìí ọbẹ̀ lọ́mọ bọ́ bá tọ́lá rẹ̀ gọba Allah nínú àánú ẹ̀kọ́ lọ́njọ́ sì wá ní àǹfààní àǹfààní kan bẹ tí àáfàá wa àgbà Al-Imam Dhahabi tí wọ́n mú wá nínú tírà wọn táǹpẹ̀ ní síyàrò alámi nùbàlà nígbà tí wọ́n ń ṣe tarjama ẹnìkan tí a mọ̀ sí Muhammad bin Ahmad bin Khombe al-Bukhari thumma al-Baghdadi afáwa yìí àkúnyà wọn ni Abubakar orúkọ wọn ni Muhammad bin Ahmad bin Khan bin al-Bukhari thumma al-Baghdadi gẹ́bí àti sọ́lẹ̀ kan ìgbà tí al-Imamu Zahabi rahimahullahu ta'ala tí ń ròyìn afáwa àgbà yìí nínú síyàrá wọn ni wípé al-Shaykhu al-Alimu al-Muhaddithu asọdúnkú alimuslim àgbàfà onímímà tó dẹ̀ jẹ́ ògbóǹtarìgì onímímà hadith tó jẹ́ asọdúnkọ àlàyé wà lórí ẹni tí ń jẹ́ sọdúnkú nínú mọ hadith ṣùgbọ́n tó dàbí ẹni kí wọ́n gbà lérò ni pé tó jẹ́ olódodo tí kì í sòpùrọ́ alimuslim ẹni tó ṣe wípé ó mọ̀ ń gba hadith wá pẹ̀lú àṣà nídìí rẹ̀ dọ́dọ̀ anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé àfa àwàyí àfa àgbà ni muhammad bin ahmad bin khambin al-bukhari ìgbà tí wọ́n ṣe tárújàmà rẹ̀ al-imam az-zahabi rahimahullahu ta'ala mú àǹfààní kan wá ń bẹ tí mo wò wípé yóò dáa fáwọn àti àjọjọjọ́ máa kẹ́kọ̀ọ́ ká ní fà ń bẹ kí láǹfààní náà wọ́n ní wípé qala abu kamil al abu kamil al sọ wípé. So sẹ̀mẹ́tù bá àdọ́rọ̀ mọ̀ṣáàyèkì mo gbọ́ lẹ́nu àwọn kan nínú àwọn àfáà mi nínú àwọn tí wọ́n jẹ́ àfáà yakul tó sọ wípé kúnnà fi májèlísì ibn khombin a wà níbi ìjókòó ibn khomb àfáà tá a abubakar muhammad bin ahmed bin khombin al-bukhari wọ́n ní àwọn yìí sọ fáwọn pé àwọn wà ní ìjókòó wọn fa'amla fi fadaili aliyin radiyallahu ta'ala anhu òun ló bá bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ìgbà wá tó lálàáfíà tó wá nípa ali radiyallahu ta'ala anhu ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe sábdù àwọn àhàdíth yìí àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ wájú ẹ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n ń kọ àwọn àhàdíth yìí lẹ̀ ba'da an kana amla fadaila salasa ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn fàdọ́ìlù Ali radiyallahu anhu yìí lẹ́yìn ìgbà tó ti sọ àwọn ẹ̀gbà wá tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa ọlá ipò tó ga tí ń bẹ fún àwọn mashayikh mẹ́tẹ̀ẹ̀ta Abubakar khalifa àgbà sàábì àgbà sàábì àkọ́kọ́ nínú gbogbo sàábì Ànábì wa sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà ó sọ àwọn ahadith ẹ̀gbà wa tó wá lórí ọlá Uthman lẹ́yìn ìgbà náà ó sọ àwọn ahadith àwọn ẹ̀gbà wa tó wá tó lálàáfíà nípa ọlá Uthman ó sọ ti Abubakar ó sọ ti Umar ó sọ ti Uthman radiyallahu anil jami' lẹ́yìn ìgbà tó wá sọ tàwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ó wá bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ahadith náà tó wá nípa Ali radiyallahu ta'ala anhu mo fẹ́ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí dáadáa káàdì ẹ̀rọnú sí i kọ́lọ́njọ́ ṣèmi àti yín láǹfààní. lẹ́yìn ìgbà tó ṣe eléyìí tán ìdókòòmà abdulfadli asuleimani ẹnìkan bẹ tó ṣe pé kúníyà rẹ̀ ní abdulfadli wọ́n máa ń pè ní asuleimani asuleimani nítorí kí wọ́n ṣe nísìbà rẹ̀ sí jáde rẹ̀ látọ̀dọ̀ mọ̀mẹ́ eléyìí ti ṣe ahmed bun ali bun amr bun hamd bun ibrahim bun yusuf òun gẹ́gẹ́ ni wọ́n máa ń pè ní asuleimani ẹni yìí ni wọ́n fi àfáàwà yìí ti sí jáde rẹ̀ látọ̀dọ̀ mọ́ mẹ́ẹ̀ni wọ́n sọ ọ́hà ní ẹni bá dìde Abul Fadli As-Sulaymani ló bá dìde ló bá pariwo ayuhannas ẹ̀yin ẹ̀yàn ẹ̀yin ẹ̀yàn hadha dajjal ẹni tẹ́ ẹ jókòó lẹ́hìn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ yìí dajjalu ni ó ògbóǹtarìgì òpùrọ̀ ni dajjalu ni fala taktubu ẹ má kọ kankan má gbogbo tí ń sọ yẹ ẹ má kọ má ẹ má kọ má wà kharaja minal majlis òun gẹ́gẹ́ bínú jáde kúrò ìjókòó ẹni tí ń sọ̀rọ̀ yìí kì í ṣèyàn kékeré o àgbà àfààní kódà nígbà tí ìmáàmù Zahabi tí wọ́n ṣe tarjama rẹ̀ ní tó bá ní síyàrá alámi nùbàlá nínú àkálọ́wọ́ wọ́n ní al-imam ògbóǹtarìgì àfà al-hafiz àfà tó kúmọ̀ sórí al-mu'ammar tọ́lọ́wọ́n bá gùn lẹ́mí tẹ́mi rẹ̀ gùn muhadithu ma wara an-nahar ó ní àwọn àlù kan táwọn lárúbáwá máa ń pè ní biladu ma wara an-nahar òun ni tí wọ́n bá sọ pé ta làáfà oní hadith tí ń bẹ láwọn ìlú òun làáfà àdúgbò wọn àgbà àfà ni ẹ wá gbọ́ nǹkan tó sọ nípa àfà mi ó ní hadha dajjal kò yọ sọ ó ní ayuhannas ẹ̀yin èèyàn hadha dajjalun eléyìí dajjalun ni ògbóǹtarìgì òpùrọ́ ni fàlà tẹkítọ́mù ẹ má kọ́ kankan má ẹ má kọ́ màmá lọ́dọ̀ rẹ̀ wa kharaja min al-majlis òun gẹ́gẹ́ jáde kúrò níbi ìjókòó ìjókòó mà yẹn ó jáde kúrò mbẹ́ ẹ dákun kí ló fà á tá a fà wáyé tó fi ṣe nǹkan tó fẹ́ ṣe àfáà àgbà ni tẹrújàmà rẹ̀ ń bẹ káàkiri káàkiri nínú àwọn tíra tí wọ́n ṣe tẹrújàmà àwọn àfáà àgbà àfáà ni ọ̀rọ̀ tó sọ ni nípa àfáà mi kí ló fà tó fi sọ lè anahu máa sẹ̀míà bí fàdọ́ ilé sàlàsà ìgbà tí àlùfáà tí wọ́n wà níjókòó rẹ̀ Muhammad bin Ahmad bin Hanbal al-Bukhari al-Baghdadi al bukhari al nígbà tí ń sọ àwọn ọlá tó wà fún àwọn sàhábà àgbà mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ kò sí mbẹ̀ ńgbà náà kò gbọ́yùn látara àwọn ẹgbà wá tó wá kó wá tó wá pọ̀ nípa Ali òun rí síbi ẹni wípé Ali ló fẹ́ máa gbọ́lá fún eléyìí onítàṣáyé ò lélẹ̀ torí wípé kọ̀sọ́lá Abubakar kọ̀sọ́lá Umar kọ̀sọ́ Usman wíwá ara àfáà ìtìkọ́kọ́ sọ òun ni ọ̀gbọ́ lọ́bàjà rọ́ọ̀hà rẹ̀ àbí ẹni tá a bá pè ní dajjal eléyìí tó fọ́ọ̀nì ni wípé dajjal ló pé ògbóǹtarìgì òpùrọ́ onírọ́ ni ó fi rọ́jà rọ́ha rẹ̀ ọlẹ́ onífàlà tẹ́kítọ́bù oníyàmá kọ̀ kankan mọ́ lọ́dọ̀ rẹ̀ wà kọ́rọ̀ jamina al-majlis kódùn gangan jáde obìnrin kú ẹ̀yin ọmọ ìyá mi tá a wà ń bí ẹ̀kọ́ bíi méjì àbí mẹ́ta wọn ni mo fẹ́ jẹ́ ká mú nínú kínní alákọ̀ọ́kọ́ òun ni ká sọra fún àtàsáró ẹwọ fi tẹjúrí ẹ ká máa yára lé àwọn èèyàn ẹja sọra ń bẹ ẹja sọra ń bẹ nínú nǹkan tó lè ba àwùjọ ìmọ̀ tó lè ba àárín àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn jẹ́ òun ni mímọ́ yára lé èèyàn nítẹ́nìkan bá sọ tí kò bá yé wa ẹ jẹ́ ká gbìyànjú ká wádìí ń parẹ́ a lè bí pé sóti ẹ̀ sọ àbí ọ̀sọ́ ọ̀dà tó bá tiẹ̀ sọ kí ni wujhatu nadhar rẹ̀ tó fi sọ irú ilé ìdè wà láàrin àwọn afáwà gbogbo wa láàrin ti wí pé Sheikhul Albani alayhi rahmatullah wọ́n ní fatuwa kan tó lẹ́yìn kí nígbà tí wọ́n ṣe kọ̀tẹ́ àfáwà àgbàṣe mọ́kúbèlè lọ́rùn wọ́n kọ́ọ̀lù wọn wọ́n fóònù wọn ni nǹkan Sheikh ẹ̀ sọ báyìí ẹ̀ sọ báyìí kí ló dé ibi sọ bẹ́ẹ̀ ẹ wàá máa ń kan báyìí wàá máa báyìí wàá máa ń kan báyìí Sheikhul Albani alayhi rahmatullah náà ní àlàyé tí wọ́n ní lórí nǹkan yìí wọ́n dẹ̀ ṣe fún wọn wọn sáré lẹ̀ wọn mo ò sáré lẹ̀ wọ́n ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ jẹ́ ká sọ̀ra fún níbi irú nǹkan báyìí ni wípé àwọn tí ó bá máa fa àlìfáwọ́dọ́ ariwo unnecessary ariwo láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láàrin àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣẹ̀sìn láàrin àwọn tí wọ́n gbé súnà lọ́wọ́ ẹja sọ́ra fún ẹ dákun ẹ̀kọ́ míì tí mo tó fẹ́ jẹ́ ká mú ń bẹ̀ táwa náà rí pọ́ wà ń bẹ̀ òní wípé nígbà míì àwọn míì máa ń bẹ nínú àwọn àfáà wa tá à ń ka ọ̀rọ̀ wọn tá à ń ṣe àǹfààní lára wọn tó yẹ pé n tá a fẹ́ sọ kò yẹn wọ́n kú òní jíjà àfáà àfáà ni wọ́n ṣùgbọ́n tí wọ́n le tó yẹ pé líle ìṣẹ̀dá wọn ọlọ́run dá wọn ní ẹ̀dá tó le tí kì í bá ṣe ọlá líle ni irú àfáà wa tó sà Sùlẹ̀mánì tó sáré lẹ àfáà yìí kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá dá lẹ́dà líle líle tí mò ń sọ ẹlòmíì lè mọ̀ rò pé mi ni mò ń sọ ẹ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ alimamu zahabi tààlíkọ̀ tààlíkù rẹ̀ tí wọ́n ṣe lórí kíso yìí kóòlìtò imamu zahabi ní a ah, èsì fúnrun kan yìí ni hádà yàdúlù àlà zàárọ̀ ti sulaimani wàgìlì vọ́tìhì eléyìí fi hàn wípé sulaimani àfa yìí bó tiẹ̀ já àfa lóòótọ́ ṣùgbọ́n lé èèyàn tó lé ní líle ló fà á ẹ wá máa wo ìwọ́n mú zahabi òtórí rẹ̀ yọkù wọlé àfà wọ́n ní allahu yusamihuhu allahu yusamihuhu ọlọ́wọ́ bá ṣàforíjì fún ọlọ́wọ́ bá ṣàmójúkú òfun ṣùgbọ́n èèyàn wá ní pera rẹ̀ ló máa kẹ́kọ̀ọ́ kó wá ní àá ẹni tẹ́ fẹ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni tó ṣe kí àgbà àfà lọ́lẹ̀ kódà àbí ta ni ó gbọ́ orúkọ orú àfà yàlì ìmáàmù alḥafidu alimuhamaru muhadithu máa wàrọ anaha àfa àti wọn ròyìn tó bá wọn kí ló lè wá sọ̀rọ̀ sáà sọ pé sọ àfa ni sáà sọ pé sọ àgbà àfa ni Imamu Zahabi gan gbà pé àgbà àfa ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó lè lẹ́dàá látara líle lójú ó wà ń jòkó ẹni tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí nílẹ̀ wọn ní káwọn èèyàn gbọ́dọ̀ kọ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ máa kódà òun gangan bínú jáde kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ dákun ẹ̀kọ́ mi tó wà nínú tàn tí mo fẹ́ jẹ́ àmọ́ ọ ni wípé laisa kullu ma yunsabu ila al-ulama'i haqqan kì í sí gbogbo ohun tí wọ́n bá fi tì sí àwọn àfa ní pé wọ́n kó sí ni wọ́n kó síbẹ̀ lóòótọ́ ṣé àfa wa yìí Ibn Khanbin rahimahullahu ta'ala sọ kó sí nǹkan tí Sulaimani sọ wíyára sí tí Sulaimani rí ní wí ó sáré kó bẹ̀rẹ̀ sí ṣe mla wọ́n dín hadith ilẹ̀ nǹkan alikọ́sọ́ta wọn àyímà mẹ́tẹ̀ẹ̀ta tó síwájú ẹ̀ eléyìí tó jẹ́ kan nínú ìṣesí àwọn tí wọ́n bá fẹ́ gbé ọlá fún Ali jàwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ nítorí nìyẹn nítorí ń rí yẹn ló sọ̀rọ̀ lé lórí wíárà sí nítorí òrí bẹ́ẹ̀ ó ti sọ àwọn nǹkan míì síwájú ó ti sọ àwọn nǹkan míì síwájú ẹjá gbìyànjú ká mọ̀ yìí pé kì í ṣe gbogbo kódà kó ṣe wípé àgbà àfáà lẹ́ni tó sọ ló bá nà sábà nǹkan kan sẹ́lómi tó yàtọ̀ sí nínú àfẹ́ ẹ̀sìn ìwádìí ni ẹ̀jẹ̀ á ṣe ká má bàa sọnù ká má bàa máa ṣe àbòsí fáwọn tí wọ́n já àfẹ́sìn kásìtẹ̀ ti ara bí ìkọ́ ìfarabalẹ̀ ọlọ́run wọlá ìtòbí rẹ̀ àtẹ̀mí àti yóò fi wá ṣe kòǹgẹ́ dáadáa yóò jẹ́ sànù wa innahu ala kulli shay'in qadir wa bil ijabati jadir hadha wa sallallahu muhammadin wa alihi wa sahbihi wa